yes. dọ́tọ̀ pè é. ṣé kò sí. O ti bímọ. ó ti bímọ. Ah. <laughs> ṣáà wà òkè ló ń jájọ sí. mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀. kí ni kí ló fẹ́. mo fẹ́ bá mi tọ́jú ọmọ mi dáadáa. àjọ tọ́jú mi lágbára ọlọ́run. ohun mi kàjọ tọ́jú ẹ̀ àmọ́ ìnira yìí ti pọ̀ jù. ẹ ní sùúrù yẹ dókítà máa tẹkẹ àgbègbè yẹn. promise mi pé wàá tọ́jú ọmọ mi. àná àjọ máa tọ́jú ẹ̀ ní. promise. àtọ́jú ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó ti o. Nímbọ̀ Nímbọ̀. eh, eh? Dọ́kítọ̀ ẹ wá wò ẹ wá wò Bímbọ̀ Bímbọ̀. Ìbẹ̀rẹ̀ fún ní injection. God. Dọ́kítọ̀. Bímbọ̀. Ó jẹ́ ẹ dáhùn ẹ fúyẹ́. Arákùnrin, ó ti kú. 我写给你，面伯。 ṣé wà lè tẹ̀kẹ̀. tó bá fẹ́ sọ fún mi lọ sọ fún yàrá. ẹ wà á tẹ̀kẹ̀ wà á tẹ̀kẹ̀ torí nǹkan tó ṣẹlẹ̀ ló pé ọmọbìnrin kan àtijọ́ máa ń ṣeré àtijọ́ wà. òkè láti kékeré. láti kékeré ó wá lóyún ó sì wá bímọ tán ó kàn kú. èèyàn bóyá bí a mú un ó mà ṣe o níjọ́ tó bímọ gbọ́ngàn ọkọ̀ ìwà kọ́. wọ́n sọ pé ìwọ lọ́pẹ́ àbí òun. wọ́n lè tí o bá fún mi ní straight answer bẹ́ẹ̀ tí bá là ẹ̀ wọ́n á lò para mi. wọ́n sọ pé wọ́n ni àbí wọ́n ni. èmi ni ó lóyún fún mi ó ti wá kú gbà tó bímọ tán. má ṣe bó ṣe tó má ṣe bó ṣe tó. ìka yàtọ̀ yẹn tó tó tó tó tó bá tún sọ ẹ́nìtì bẹ́ẹ̀ ìwọ ló lóyún fún. mi mọ̀ mọ̀ èmi náà kọ́ ọ. mo láti tó sọ fún mi mo sọ pé rárá mi náà kọ́ mi o mi náà wálé táì tó yẹ kó wálé ìdí pé kò kí n lọ sóde wíkẹ́ẹ̀ ìdí pé lóyìn tí wàá jẹ lọ́ọ̀ṣẹ̀ wọn lòun wá sàdúgbò yẹn wọn lóbìnrin ló wá ń wò ó bẹ́ mi ní pé ara ìdíyà aláwájú ti lé ipò mi tọ́ ìka ìka. mi ò. ẹjọ́ ta ni ẹjọ́ ta ni ẹjọ́ ta ni ẹjọ́ ta ni ẹjọ́ ta wọ́n pa mí lẹ́yìn lọ. mi ò ní pa ẹ́ gbọ́dọ̀ bálẹ̀ mi. mi ò ní pa mí mọ́. mi ò mọ̀ mi ò mọ̀. tẹ̀sẹ̀ ìdí. ìwọ ni. tẹ̀sẹ̀ ìdí. bíbí náà lọ bàbá bàbá ọ̀dùnmọ́ bá ọ. bá pàdé yín màá dúró ni o àbí kí n sí gbé wá yín káàkiri ẹ wò ọmọ tó ní kí n gbà. ọmọ mi ọmọ ẹ. ọmọ mi mi ò jọmọ gbé ọmọ mi ọlọ́run ọlọ́run ẹ mo ti gbà ọ ìyá ẹ̀dá. ṣe rí ẹni tó bí hmm. kété tó bí tán báyìí ló jẹ́ ọlọ́run pé. ah yé kúlẹ̀ abiyamọ abiyamọ òde ọ̀hún. mo ti kọ́kọ́ gbé lọ sọ́dọ̀ àwọn tó ń tọ́jú ọmọ aláìlóbi àwọn ọ̀rẹ́ mi ni wọ́n wá pè é ẹ̀mú wá ni mo ti gbé lọ sọ́dọ̀ àwọn tó ń tọ́jú àwọn ọmọ aláìlóbi wọ́n ní ṣé mi ò ní ìyá ni ìníyá mi wà kí n gbé lọ sọ́dọ̀ ìyá ojú mẹ́wàá ò lè jojú ẹni èmi náà fi pọ́ ni mo fi ń gbé bọ̀ báyìí ẹ̀yin lẹ lè bá mi tọ́jú ẹ̀ ọlọ́run á wò lọ́wọ́ yín mà. èèyàn tiẹ̀ kì í rí nǹkan kó lóun rọrùn nǹkan ni ò sí ń dín méjì kí ní ó bí ni. ṣé màá mi. Hmm, èmi náà ni mo ti gbà. ẹ ṣùgbọ́n ìyàwó ẹ̀ ti lé ńkọ́. ó wà ń bẹ̀. èyí ètò ògbè fún. gbé fún kó máa tọ́jú ọmọ yìí ah, ẹ ti gbàgbé tí wọ́n sọ pé àgàn tó ń gbọ́mọ ẹgbẹ́ ẹ̀dọ́ ó rọ́jú ni ó rọ́jú ni ìdí nìyẹn. ẹ kí ni orúkọ tẹ sọ. ẹ Dámilọ́lá ni. Dámilọ́lá. Olúwa Dámilọ́lá. Olúwa dèmi náà lọ́lá ayọ̀ mi sì kù lẹ́yìn nǹkan tèmi náà. ọmọ yẹn ni. Mm ọmọ ọkọ mi lọ́mọ awọ ọlọ́wọ́n adé ẹ̀sìn ọmọ arówó rà ọmọ adéogbé ló má jògbé ẹ̀kọ́ eh? búrẹ́dì lọ já báyìí ọmọ yìí. ló yìí tọkàn ìmí ń bẹ sẹ́ẹ̀rì ilé ayé ọmọ kó bí sóbò ni àbá ọmọ ẹ ṣe eléyìí wúlò irú ayékáyé wa ni ẹ ti ẹ̀ ń fọmọ ìjẹba yìí. Ah, ah, ìyá ẹ̀lẹ́ ẹ̀lẹ́ o èyí ti jẹ́ kó o, ṣe gbé adúrú búrẹ́dì fún ọmọ wípé ọmọ jẹ ẹ wò kó ṣe fi ṣòfò. kí ló dé. n kò gbé adúrú búrẹ́dì lọ mọ̀ fámúlì búrẹ́dì mọ́ ni ẹ wò tí n bá rà kan rẹ̀ lọ́lẹ́ gbogbo àwọn èmi àtàwọn ìsìnwẹrẹ tọ́lọ̀ ń ṣe fún mi ńlájọ jókòó títa àjọ máa bò ẹ wá gbé ọ̀dọ̀ rẹ̀ kàṣàbò ó bẹ̀rẹ̀ sí í já káàkiri teku leléyìí àbí ti ọ̀fọ́n ẹ sọ fún mi sólógbò ló ní ọjẹ́ ni ó ń fi owó ṣòfò ni. ìwọ lẹ rù ń bẹ tọrọ wọn. tọmọ ilẹ̀ bá wa bí àbí ti búrẹ́dì torí mi mọ ètò kàn yín bẹ́ẹ̀ tẹ wọlé tẹ fi sísọ sọmọ lórí fún mi. ẹ̀ já ẹ̀ já ìkànnì tẹ́lẹ̀ mọ́ pé wọ́n pé méjì lọ́ọ́ mi ẹyọ ọkọ yìí náà mo tó bá wọn oníkàkú ni kó fi tọ́ tiẹ̀ o kó túbọ̀ gìnì jù yìí lọ tó bá wùn mí máa gbé fún un. bàbá ẹ gbẹnu sọ̀hún. a èmi kí n gbẹnu sọ̀hún ẹ sì yan ìgbọ̀n ẹ lè gbá etí fún. ìgbà tí mo ta ni etí ajá mi tẹ̀ràn lọ́mọ ilé yìí mi ò pẹ́rí sẹ́gbà ó dà ẹ gbọ́dọ̀ irú ọmọ kékeré kí ló mọ̀ kí lọmọdé yìí mọ̀. ń gbọ́ ọmọ nǹkan kan. ọmọ kékeré ó ń ṣeré ń tiẹ̀ ní ló fi búrẹ́dì ṣeré. mo dáràn ẹ wo bíbélì sọ fún wa ó ní àyè ọmọdé ń wèrè dìsí ẹ gba lóògùn ẹ bọ́ ọmọ ìwé níjọ ẹ bá twenty naira tàbí ten naira lé lọ tí ò ní gbà lọ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀kadúrà rẹ̀ ọmọ gbogbo yọ ọmọ lọ ta ọ̀kan mo bí màmá ń pààyàn mọ́ ni. ẹ má wulẹ̀ ní ẹ̀mú ẹgbà ìkànnì kẹlẹ wa hmm. ṣé wọn tó ń jẹ́kùn kẹ wá bá mi fi nà pankẹ́rẹ́. kẹ tó mọ̀ pé ẹnu ara yín débi tẹ́ẹ̀lì o. bàbá ẹ wá jẹ búrẹ́dì. kémi ò wá jẹ búrẹ́dì èmi sẹ́ẹ̀ tún gbọ́sọ̀kúsọ bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní sọ fún mi wípé sẹ́mi mo ra búrẹ́dì ẹ sì ń rẹ́rìn. ṣé ẹ̀yin lè ra búrẹ́dì fún lóòótọ́ torí lè gbé tí ti pọ̀ jù kọ̀ọ̀ká kúrò lórí yín ó là yín gbàyà ṣé ẹ̀yin lè ra búrẹ́dì fún ọmọ ẹ ṣáàjò yìí kí lọmọ kékeré kí ló mọ̀ tó ẹ débi tẹ́ fẹ́ jù mọ́ ẹ dákun owó ọdẹ ni mo wá gba ẹ ti ọmọ àwọn láńlọ́ọ̀dù ṣe mítìnì wọ́n ní ẹ tí ìsanwó ọdẹ ni. ẹ kúkú mọ ìtẹ́ bá wa tóṣù tó kọjá tẹta kú tẹ̀sán ni mo bá yín san èmi náà sọ pé mi ò sanwó ẹ lọ́dẹ torí búrẹ́dì tẹ̀sí bá ń ẹ kú gbé yòókù kẹ gbé lọ tàbí kẹ ṣàwọn eléyìí. ọ̀dà ẹ má bínú sí mi o ọlọ́run ó wù ọlọ́run ó dá sí o kì í sọ̀rọ̀ mi. kì í ṣe tọmọ mi kẹ múrò ń ta o kò sí tọmọ yìí mọ̀ ẹ jọ o kí lọmọdé mọ̀ ẹ dákun o. bá jáde sìn mo lè má tètè wọlé ni mo yẹ ní kí n kọ́kọ́ yà ń bí iná. olómi náà ti bẹ̀rẹ̀ rẹ̀. kí ló hapun. ọ̀rọ̀ tá à ń sọ nípa ọ̀rọ̀ ọmọ yìí ò jẹ́ ká forí ẹ̀gún lẹ́sìbí kankan. ọmọ wo ọmọ wo tó ni ọmọ mélòó ló bí. ọmọ wà lọ́dọ̀ màá mi mi mọ̀ bóyá ló ń sọ ọ̀tọ̀ níbi tẹ́mi tó ń ronú lọ. sórí <laughs> ibi tó wà yẹn àmì àtọ́jú ẹ̀ dáadáa àdàgbà àgbẹ̀kọ́ tó wà yẹn. ọdún mélòó ló fẹ́ẹ́ gbé ẹnìkan pamọ́ fẹ́nìkan onílé tiẹ̀ gbogbo nǹkan tó kó sínú ilé nítorí ọmọ ni o ṣé eléyìí ò ń ṣọmọ tó gbọ́dọ̀ gbádùn àwọn nǹkan tó kó sínú ilé mọ́. ṣé bí ni a ti máa tọ́jú ẹ̀. ọ̀rọ̀ ẹyẹ mi fẹ́ lọ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí èèyàn máa tiẹ̀ kọ́kọ́ tẹ ọkàn ẹ̀ lọ́rùn wípé òun put effort jẹ́ kẹ́ni pé báyìí báyìí lọ́rọ̀ ṣe jẹ́ ọmọ rẹ o ọmọ ẹ ni. torí ṣe ni ọmọ ò ṣe gbé lọ wá sílé ìdára ni kò lè tọ́jú ọmọ. tòrò bẹ́ẹ̀ ni. òun gan tó bá bímọ ń sìn a máa láti lọ gbẹ́ni tó máa máa tọ́jú ọmọ ni. olóbìnrin kan tí ò lè tọ́jú ọmọ tó ti tó. eré ó wíkẹ́ẹ̀dì ni. sori bá a ṣe ń fojú àwọn obìnrin ìwà wọn máa yàtọ̀ sí irú ọ̀rọ̀ ọlọ́mọdé. lọ pé ọmọ á rọ ọmọ yẹn pa. kò lè rọ pa. má wàá gbàgbé nǹkan kan o má gbàgbé ọ̀rọ̀ àwọn àgbàlagbà o wọ́n ní orí ọmọ ló ń pọmọ wáyé orí ọmọ ń kọ ọmọ wáyé. o ò mọ ìyanu tọ́lọ́ lè fi ọmọ yẹn gan tó lè fi ṣe inú ayé ìyàwó ẹ̀. ta ló fẹ́ explain orí ọmọ kọ ọmọ wáyé fún yẹn. ta ló bímọ. ah ẹ ok ká fi ọmọ yẹn kọ lọ́rùn. fi ọmọ yẹn kọ lọ́rùn. ah báyìí báyìí lọ́rọ̀ ṣe jẹ́. ok oògùn bẹ́ẹ̀ kò lè ti mọ̀ gan wàá wà. mi kò lè mọ àbó ti sọ fún má èmi ó ṣe máa jẹ́ mi má ṣe màní má mọ̀ ó lè ti gbọ́ngàn kó nǹkan máa jẹ́ káṣẹ̀ wá ní kò tiẹ̀ wá gbọ́ ká ní kò mọ̀ ohun tí mi ń sọ ni pé gbé ọmọ lọ fún pé ọmọ yìí o báyìí báyìí báyìí lọ́mọ ṣe jẹ́ o ìwọ ló lè máa tọ́jú ọmọ yìí o as simple as that. pé káfí ọmọ yẹn kọ́ lọ́rùn. ikọ̀ lọ́rùn. ok. ó wá ṣe kò ṣe o àmọ́ ìgbésẹ̀ tá a máa gbé lẹ́yìn yẹn. ok. tòtí bá ti gbé ọmọ yẹn dé màá sọ fún pé ọmọ yìí rèé o má rọpa o. kò ní rọpa. mo má lè gbà fún ọ̀rẹ́ mi mo lè retí àgbẹ̀ títí tí òfin ránṣẹ́ sí. báyìí ní ọ̀rẹ́ mi ṣe ọkọ̀ mi bọ̀ papọ̀ sórí kan. ilé ṣe é ó rẹ̀ yìí mú alẹ́ ẹ̀ tó bí síta tó fi há sọ́dọ̀ ìyá ẹ̀ ọ̀nà fẹ́ mú wálé. so wọ́n ní ayé ìsìn ti yàtọ̀ síta àtijọ́ ọmọ olùbáyà àgbà. ìyá àgbà ṣé ó ń jajẹ ni àbò ń bùjẹ. ilé ní fún wọn o mi ò tí ì ṣe àkàrà. ọ̀rẹ́ mi o. n ta fàmọ́jú mi. díẹ̀ sọ wọ́n fi fún ẹ kẹ́yà pa kó kì í kó bá ọkọ ẹ̀ kó báyìí ó kì gan-an ni kí ló fẹ́ fa gbogbo yẹn ní láyé mi ọkùnrin kan ajẹ́bá mi dánwó ẹ̀ o ọlọ́run má jẹ wo tó fẹ́ gbọ́ tó bá mú ẹ̀ kó lajú ẹ̀ lẹ̀ kó jẹ́ kí tàbí kó wọ̀ ìwọ lórí láìfọ ẹ̀ ní ti lẹ́fẹ̀ẹ́ fún ẹ ní pé kó yá kó fún gbọ́n ọkọ ẹ lọ́rùn ògbọ́dọ̀ jẹ́ gbọ́n ọkọ kan wá sílé fún ẹ. ìwọ náà mọ̀ nítorí kò sí lára kó àjọ wa pọ̀. ẹ jọ̀wọ́ nídàlẹ́ kó mówó fún mi. máa dùn ún wájú lọ́la màá ní kọ́ ọmọ bá mi wá fún mi èsì ìwà ẹ̀jẹ̀ ní kú. a bẹ̀rẹ̀ o ìyá mi kú bàbá mi kú ò bá jẹ o o ti gba tiẹ̀ ń sìn o ti fi sáko o jẹ́kẹ́ lómi náà rí tiẹ̀ gbà o. mo wá wá jù lọ. ẹ àmọ́ bóyá o ti ṣe condition ti débẹ̀ báyìí náà bóyá o ti ṣe ìdí àlùkò. ẹ pẹ̀lẹ́ ìjọ mẹ́ta. àwa nìyẹn ẹ wò bí mo ṣe rí lòdì yàn. ọ̀kan lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi mo ti jókòó máa rún tìǹtì wọlé lọ́hùn. ah bàbá yìí ló dé yìí mo ṣe ń sáré bọ̀ pé Eh, ọlọ́run lọ́kàn sọ wípé ọjọ́ òní la fojú kan ra wa àti fẹ́ ẹ dàpọ̀ tí ẹ bá ní wípé mò ń pò torí wọn ni wọn ń dá mọ̀ ń bẹ́ lẹ́kọ̀ọ́ àwa ń pè mò ń pò ni ọmọ tó jókòó ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ rẹ̀ ìbá hmm. wù mí lẹ bá lè mú ọmọ yẹn ọ̀dọ̀ ọ̀dọ̀ rẹ̀ fún àmójútó. kí lè rí. àwọn ìyá wọn ti bàjẹ́. kí lè rí tẹ̀lé sọ bẹ́ẹ̀. ẹ wọ ọmọ tó jókòó yìí ó lè jẹ́lé tí ilé bá ṣe jẹ́ tí n bá ní parọ́ mọ́ láàárọ̀ kùtùkùtù tó bá jí pa báyìí níyàwó sì ju ẹran sí lọ́ọ̀nì láì tí ì fọ́nù yóò àgbọ̀wọ́ báyìí ó ń bọ ata mi. àmọ́ a ah, irú ìbàjẹ́ ó fowó ni a máa jẹun lẹ́ẹ̀mẹjọ kí lè tó sùn. ẹ̀mẹjọ màámi. ṣé mi tọwọ bẹ. oúnjẹ pamọ́ nǹkan lẹ́kọ̀ọ́ ẹ̀mẹrin péré ni máà tí mo sọ ìjẹun ó kú straight ni oúnjẹ ló pa wọ́n jẹun ẹ̀mẹ́rin náà. ó jẹrun pa ká má ṣe sọ̀tọ̀ ọmọ kékeré tó tó wá ń jẹun ẹ̀mẹ́jọ ó lè ní kó aṣọ kó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ pàpà. oúnjẹ ò tiẹ̀ ní pẹ́ léyìí ẹ ẹ mọ̀ pé tọmọ bá yó kò ní í ṣe ọ̀kánjúwà tọmọ ò bá yó á wojú olójú nígbà bá ti bẹ̀rẹ̀ oúnjẹ ó di dandan kí n fún. ẹ wo ẹ wo èmi dẹ́wọ̀ yìí èmi gan dẹ́wọ̀ yìí mo kú ní àfikún ni mí ah máa mi ti dèrò ọ̀run lónìí bí wàá ó ṣe ṣe wàhálà tó lórí mi ó tó ẹ̀mẹrin tí mo kú kò torí rẹ̀ kọ́ bàǹjẹ́ tó báyìí kégbà yọ sàn mí dìí láì àní tí mo ń ṣe ọ̀dà bọ́mọ yìí bá jẹun tán gbà mí tọ́ bá jókòó sójú kan báyìí láàrin wákàtí mẹ́ta ǹjẹ́ ìmọ̀ pọ́mọ yóò ní dìde. dákọ̀jọ. sọ̀ǹgbọ́ sọ̀ǹgbọ́ bàbá rẹ̀ sọ̀ǹgbọ́ sọmọ ń wí oníkémi ọ̀dà kẹjọ. wọn ní ní ẹ̀dá kẹ́ńgbà tẹ́ ẹ̀ níṣẹ́ ẹ̀ tí ò ní ṣá ní ìranù ìgbà wo lẹ́yìn wá bí tẹ́ fi a máa máa sọ sí mi jù bẹ́ẹ̀ lọ bóyá ó tún ti ju yín pé ẹ wà lórí ìjókòó. bàbá ló ń kọ́ ìmẹ̀. ẹ ó dàbí pé hmm, ẹ ti bá ọmọ ẹjẹ lóòótọ́ ẹ ti bàjẹ́ o màá máa mú lọ sẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí n máa mú lọ tó bá dẹ̀ ti ń wà ní ọ̀lẹ́dẹ́ màá ní kó máa wá bá yín lò ń bíbá. ẹ gbọ́ kí lọmọ kékeré yìí mọ̀ nà ah. ṣé ṣe pé wọ́n yàn yín lé ọmọ yìí kí ló mọ̀ kí lọmọdé mọ̀ ńgbà tó bá mọ ọmọ yìí lọ sí ta ló fẹ́ kí n fi ṣìkejì ara. Ah òun tí mo rí ni mò ń bá sọ̀rọ̀. ẹ wò ẹ wò yín ọlọ́run wà lẹ́yìn yín ọlọ́run àmà wà pẹ̀lú yín ẹ wò. inú mi ò dùn sí bó ṣe mọ́ ọmọ yìí lọ. àbí kẹ́ ṣàdúrà fún. ikú ò ní pa o kò ní ṣàìsàn àìsàn ò ní ṣe o orí ò ní fọ́ o àmì ẹ ṣàdúrà sí o àmọ́ inú mi ò dùn bó ṣe fẹ́ gbọ́ ọmọ yìí lọ tẹ́mi nìkan wá dá wà. ẹ jọ ẹ bá mi ṣàdúrà sí i láìpẹ́ láì jìnnà ìmọ̀ á tún gbé láyọ̀ lọ́ lọ láyọ̀ lóde. a gbé wa. wọ́n bá kó àlejò kan wọ́n bá kó àlejò kan bẹ́ẹ̀ bá ja ẹ̀ sókè tó lọ. ẹ lù ú lásán lórí. ṣé ìgbà tó gbọ́mọ lọ ẹ̀yin ni màmá ránṣẹ́ ṣé ìnú àfiṣì kejì ara. lóde ẹ̀kú àná. ẹ gbọ́ ah, bílẹ̀ bá ti mọ́ gbàrà báyìí ẹ̀rì sí ìlú iṣẹ́. síbí. láti amazon. etí ah, ò bá ní sáré ra ni níbo ni ẹwà níbo ni ẹjọ́ kò sí tẹ̀tẹ̀ orí ọmọ tó ń jẹun lẹ́ẹ̀mẹjọ tó fi ń jẹun lẹ́ẹ̀mẹjọ. ẹ má jẹun ojú yín o ó fi hàn pé ọmọ lẹ́yìn náà lẹ́ kó adúlù mi lẹ́ kó nǹkan bò lórí. Ah, kí ni mi ní kó bòlù. ẹ má jẹun ojú yín o. ẹ wojú mi ẹ wojú mi ó yẹ ẹ wá wọlé jágbe jágbe. sọ kó ṣẹlẹ̀. o ní láti yọ bẹ́ẹ̀ action reaction yìí náà ló jẹ́ kí n máa wo pé kí ló ṣẹlẹ̀ wẹ àlejò yẹn ti dé o. àlejò yẹn mẹ́rin. tí ẹ wo bí náà. hello my dear how are you. fine nice. àdúgbò lọ́wọ́ lọ́wọ́ n tí mo wá fẹ́ sìn ni pé fẹ́ kó bá mi tọ́jú ọmọ yìí kí ọlọ́run kó bá wa wò ó. ọmọ pé nání ni mi. ó le tó yẹ. ó le jù bẹ́ẹ̀ lọ. nǹkan tí mo ṣàfihàn ni pé kó bá mi tọ́jú ẹ̀ tí wọ́n bá ń tọ́jú ẹ̀ sí orí ọmọ ló máa ń pe ọmọ wáyé. ẹyin orí ọmọ lè ní dá fún mi. anyway kọ́lọ́run lè gbọ́ àdúrà tiẹ̀ náà dáadáa. ẹjọ ẹsà tó bá jẹrẹ yẹn ẹyọ lẹ mo yẹ ètí tíátà òfò but sio òun fẹ́ máa ni àbí kí ló fà. irọ́ ni kò ní ìwádìí sio ògùn mi ah. ṣùgbọ́n ìgbà tó ah. o oh, ok ológbò ni ní àbí. ó yẹ kí n wá àwọn kọ̀ọ̀kan kó má bá wọn ṣeré ẹ̀ ló máa dájú. ìwọ ni wọn. Mm, kí n wá bíbú àwọn jíde kò sọ̀kọ̀ kó má bá wọn ṣeré. òun ah, láti jẹ́ bàbá ògùn gbé. òun láì kó máa ṣàwàdà wo jẹ́ ká serious ọmọ yìí bá mi tọ́jú ẹ̀ o bá mi tọ́jú ẹ̀ mo sọ fún ẹ kò sí nǹkan tèmi gan ò lè ṣe. láwa lè ṣọ́ ààrẹ láwa lè ṣọ́ ààrẹ wọ́n tó bá lè gbà bá mi lẹ́nu mi láwa lè ṣọ́ ààrẹ o ṣọ́ ààrẹ o ṣọ́ ààrẹ o ọmọ yìí ó ṣe mí mi ò ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú ọmọ yìí láwa lè ṣọ́ ààrẹ o torí bàtò rántọ́ mẹ́ta mi ò sí bẹ́ o mo ti sọ lẹ́rù mi sí òkú mi lè wu ara tó wá sọ fún mi pé kéèké èmi àti ògùn gbé jẹ́ kó rí ẹ pé o. ẹ ọmọ màá hmm, bá mọ́ mi ṣeré. irọ́ èmi ni sarah di nineteen ten abẹ́ ìtọ́jú ẹ yóò wọ́pọ̀ mọ́ ọ̀dọ́mọ wa yé ẹnu lẹ̀ ẹni wẹ́ẹ́ máa jẹ́ akọ. lórí burúkú odò yìí. tiẹ̀ di pé kí wọ́n ń tà yẹn ìsídà mi àbí kí wọ́n kò fi dé kó lọ mi lẹ́ta pé ibọ̀ mo ti ń bọ̀ wò yìí. mo lè ti rí kèrèkè ilé. ṣé mọ̀ kéré mm. <laughs> ọmọ ọkọ mi tí mo sọ fún yẹn. ó ti o so ó pàpà gbá ọmọ yìí. kí ni mo wá fẹ́ ṣe. kí ni mo fẹ́ ṣe tí n bá gba ọmọ àdìsọ mi àwọn ọmọlẹ́bí tiẹ̀ wọ́n ti parọ́ wa parọ́ wa parọ́ wa fún mi àwọn ọmọlẹ́bí mi wọ́n ti pàrọwà pàrọwà pàrọwà fún mi wọ́n mú ṣàmì ọmọ màá mi wo téèyàn bá gbarú ẹ̀ ajá lábùkù. ọdún ẹ̀rẹ́ ìdàgbọ́ èmi láyé mi wọ́n bá ti ọmọ kan sí mi lọ́rùn màá wá gbà láíláí ọmọ tó jẹ́ pé tó bá kó wá sílé mi báyìí màá fòrò ẹ̀mí ẹ̀ kódà màá fún padà bíi pé ó máa dẹrù ẹ̀ bẹ́ẹ̀ máa padà sí ibi tó ti mú ọ. ó wá ní ilé mi ilé ìtì mọ́ tó máa padà sí. kò ní ibi tó ti wá ni. ilé bàbá ẹ̀ ló wà yẹn. ó padà síbẹ̀ ó padà sílé ìyá ìyá bàbá ẹ̀ má jẹ́ kó sọ mí lẹ́nu màmá jẹ́ kó ṣàṣì bí báyìí mọ́ màmá rò ó. ẹ ọlọ́run mi jẹ́ kẹ́ni tó bọ̀ mí mo ṣe ọ̀rẹ́ mi aláàtìṣe olú màmá àti ṣe ààrẹ màmá mi ṣe máa ṣọra ara mi sí kí. àmẹ́ mo shut up to your mouth. àmẹ́ bọ̀ mo kì í shut up ẹ ẹ ẹ ẹ abẹ́mi ló ń bá wí. èmi ò ṣàwọn tó gba ẹ̀sìn àwọn tó gbà ẹ̀sìn ló lè máa kọrin bú kò lè kọrin bẹ́ẹ̀ mi o èmi ò ṣe àlọ́ lílọ méjì wá lẹ́sẹ̀kẹsẹ̀ máa fún ẹ̀sìn ẹ̀ tá ń lọ ọmọ ọ̀yà ẹlẹ́nu rẹ̀ẹ́zọ̀ ni ẹ́ olójú tọ́ọ̀láìt ni ẹ́ o ọmọ ọkọ mọ ọmọ ọkọ mọ tó ń bọ̀ rẹ̀ ìyá ẹlẹ́nu rẹ̀ẹ́zọ̀ ni ẹ́. níbi ẹjọ́ máa kópa ẹ̀mí rẹ̀. ọ̀rọ̀ yà bèbí táwọn ará àdúgbò bá gbọ́ tí wọ́n pẹ̀lú ọmọ ní kàn máa pè é. ọ̀làdùn mo fẹ́ kí ọmọ náà dùn mo fẹ́ kí. ó yà tó fi lágbàá. bí a bá ń sunkún ó yẹ ká máa ríran o àgbà ẹ má ṣọmọdé torí ọmọdé mọ́ rẹpẹtẹ. láwọn náà kọ́ mi ìlọ́wọ́ ìtọ́jú ẹ̀mí mò ń pè ẹ̀ ẹ̀mí mo ní kọ̀dọ̀ pẹ̀lú àjọkọ̀ ayé. ṣé o ọmọ kékeré kan mú wa tó wá máa yẹ sí àwọn ọmọ Dámilọ́lá mo fẹ́ kó jẹ́ pé ẹni ìwé àtúbà ti rí nínú kọ́ńpáàmù kò fi nínú ṣe tiẹ̀ níṣẹ́. Hmm, ó ń ṣọmọ dáadáa sórí bó ṣe kéré tó yẹn bẹ́ẹ̀ ni oró inú ẹ̀ ló ṣe tó báyìí. mọ́mí ṣé nítorí kò ń ṣọmọ yín èmi ò lè lu ọmọ ọlọ́mọ o nítorí pé wọn kọ́ wa ká máa lu ọmọ ọlọ́mọ nílé wa. ká jẹ́ winter prices ṣá lọ́mọdé. bí a bá ń sunkún ó yẹ ká máa ríran ebi ń pa mí ebi ń pa ẹ́ kí wàá ní kí n ṣe sí nígbà tẹ́bi ń pa ẹ́ àbẹ́mi jẹ́ nàá ní ẹ̀yẹ́ ló lọ́pẹ́ àwọn ìkànnì kan gbá mọ́ mọ́kàn gbọ́n àwọn ọ̀rí ìyẹ́ ẹ̀ kí wọ́n kí wọ́n gbóúnjẹ fún ẹ ṣé kí wọ́n jọ́ ọmọdọ̀ lójú ẹ̀ ah. ebi ń pa ẹ́ iṣẹ́ ló yẹ kó bù mí jẹ. gbàgbé kí lẹ jù. ìwọ ló mú tíwà àti bàbá ẹ̀ ń kà kù àbí olóògùn lùtù lọ́wọ́ mi mo ní ṣe olóògùn lùtù lọ́wọ́ mi kó má jẹ́ kíkọ́ yẹn kó kó wọn ẹ̀ lé mọ̀ mo olóògùn lùtù lọ́wọ́ mi ẹ̀ ẹbí ni mi ń bẹ sọ̀rọ̀ ló ń sọ ló ń kó èrè padà kí lẹ gbé kí ni mo jù nǹkan tí mo jù náà lórí yẹn. èébì bá mi ẹ bá ṣọtọ̀ torí torí torí. ẹ sori story yẹn àwọn fámìlì yẹ ẹ tó ti kú yẹn àtàwọn fámìlì bàbá ẹ tí wọn ò ní àǹkúrí lóko àwọn ló máa sọ story fún èmi ìyẹn aláròye àbí àbí mo jákèjì àgbáyé mo ní ṣe mo jákèjì àgbáyé tí bá mú ẹ kí ní ìkìlì bù ẹ báyìí màá bẹ̀rẹ̀ sí gbú ẹ bí aṣòfin wọn ní kàní mo rojú ẹ. ẹ̀rọ fún mi oúnjẹ o ó tún mọ ohun tó ṣe yín ẹ tó lẹ́nu ló mọ iye ni. ẹni tí ò lè wẹ̀ ni àwọn tó lè sọ fún ẹ kò sọ bẹ́ẹ̀ ni fún mi kò ní ra gbá fún mi tó bá ra gbá fún wọn kò ní ra owó fún wọn tó bá ra owó kò ní ra àkókò bàbá aṣáṣùn èmi ni ẹni tí ò ní rẹ ni kò lè mọ iye ni wọ́n mọ̀ ló máa rẹ kí ló gbójúlé náà. ẹ ṣáà fún lóúnjẹ. kì í ṣáà ẹ lóúnjẹ oúnjẹ ọ̀gán lóúnjẹ yẹn ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn oúnjẹ oúnjẹ òun náà ń jẹ yẹn wájú ẹ̀ gbádá bí bí àtẹ̀ndà ẹlẹ́rìn yẹn ọwọ́ mi àtẹ̀ mò ń bọ̀ mo lọ fún oúnjẹ wa o oúnjẹ ṣọgbọ́ wàá jẹun po n máa jẹ lálẹ́ ìyá mi oúnjẹ lọ mò ń bọ̀. kí ọmọdé mọ kékeré yìí ká sùn kájíkájẹ́ with our rice ṣá lọ́mọdé bí a bá ń sunkún ó yẹ ká máa ẹ má ṣọmọ rẹ torí ọmọ. ìyá ẹ ló ń bí ọdún. báwo ni ṣe wà kí ni ìtumọ̀ gbogbo yẹn owó orí nọ́mbà ní orí fóònù ẹ̀. mọ́mí kì í. ẹ eh, wá ní ìṣòro náà ni nà ọmú ṣáà ti sọ fún ẹ ṣé ìyẹn ló fi wá sọ kó recognize òun ní orí nọ́mbà ni àbí kò sẹ́ni tí má gbọ́ yẹn sílẹ̀ fún. Bárẹ̀dá sọ̀rọ̀ ṣá spectator kí ni kí lọ́mọdé mọ̀. Jọ́gẹ́rà anyway má bínú ṣùgbọ́n a máa wá sìn tí bá ti wẹ̀ kí nǹkan tújọ within the next one and a half hours àmàlà. I like porridge. I don't like car. Okay, darling, I love you too. n tí màá fi ojú ẹ rí tí màá fojú ẹ rí ẹnìkan ni wàá máa lọ fúnra wọn sọrí ibi tó ti ń ṣe kí ni tó jẹ́ kí nǹkan gbọ̀n sí mi lójú ọ̀ra ni ọmọ àbí ìpàdé ọlọ́run ló mọ ibi tó ti rìn pàdé ẹ̀ tó dáhùn àbí ìyá ẹ lọ́nà ọ̀run ló máa fi fún lágídí kò ṣe àjẹ ìka tójú mi ò bá tójú mi ò bá san ká tó padà délé nǹkan tí màá fojú ẹ rí òun ló ń lọ lọ́nkàn yẹn ṣó yẹ bẹ́ẹ̀ yẹn nǹkan ọmọ tàbí kí n má bẹni tí mo wà lọ́nà àjẹ́ inú ẹ̀ kàn bí pé kí n gbé ẹ láti ojú wíńdò yìí kí síta oh shit checkpoint ah ìdàrán tí kó particulars ní ṣá ṣe orí àjẹ́. ẹ jọ madam ìwé yín àti driving license ni la fẹ́ rí. ẹ má bínú ṣé o rí ọmọ mi lára òòyà ni mo ní sáré lọ rush lọ hospital nǹkan tó yẹ kí n gbàgbé particulars mi ti lè. excuse me fáǹfààní ara yín ni checking point kò sí ẹjọ́ ní checking point. ṣé tára ọmọ yìí tí yóò bá yẹ máa ń fi kó particulars mi mo ṣúọ̀ pé mo kó sórí tape ẹ jọ sórí ọlọ́run bóyá tí n bá lọ tí n bá padà dé màá dẹ̀ padà lọ lé màá mú particulars màá fi hàn yín ẹ jẹ́ kí n sáré gbọ́mọ yín lọ sọ spiritu ẹ jọ. o fine boy ọlọ́run fún ẹ lálàáfíà o. ẹ madam ẹ lè máa lọ but next time ẹ máa mú pépà yín dání. kọlọ́pàá tí wọ́n ló pa mọ́ mi o ara mi yá o. Ah! olórí burúkú ọmọ ò lè lè bá yẹn sí. ọ̀gá ọlọ́pàá àwọn kan ní mọ́mì mi o ọ̀gá ọlọ́pàá ẹ wo kókókó láàrúkú please calm down calm down and let me see your paper. ẹni sùúrù ẹ̀mí náà mo fẹ́ bọ́ lẹ́yìn. kásùn kájíká jẹun ìtàbá ìsìnṣà lọ́mọdé bí a bá ń sunkún ó yẹ ká máa ríran àgbà ẹ má ṣọmọdé torí ọmọ. ẹ wo ni àbí ẹ fẹ́ kúrò fún wa ni. kí lọ ọmọdé mọ̀ sí ọkọ̀ kírú ọmọ ẹ kẹ́ máa bìlíìfù ọ̀rọ̀ ẹ̀ against ọ̀rọ̀ kìíní. madam ẹ wo irú ọmọ kékeré tẹ̀yìn ń parọ́ mọ́tẹ́ ní ààrẹ ò yá ah, ah, ẹ lè jẹ́ ká fún lu ìṣe ọgọ́ọ̀sẹ̀. ọ̀rẹ́ mi mu ó ṣe èmi kọ́ ni mo bí but ọmọ ọkọ mi tí ó fẹ́ mi sílé yìí ṣé ọmọ ọkọ mi ọmọ mi náà kọ́ ni. ó oh gọ ẹ̀jẹ̀ mi ò tólẹ̀. ẹ wò ẹ lọ wọlé ká lọ sí tẹsán. madam ilé ẹ jẹ́ ká lọ. madam ẹ wo ṣe gbọ́ nǹkan tọmọ yín sọ ọlọ́run ló yọ yín o ọpẹ́lọpẹ́ ọmọ yín lára yín sìn ẹ̀wẹ́ ṣáà máa lọ fine boy pẹ̀lẹ́jà. òkè ọkọ mi mo ti gbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ nu bible wọ́n sọ bẹ́ẹ̀ nu quran bóyá jẹ́ àmà lọ àti lè tàti lè ọkọ ọlọ́pàá yẹn ṣe o. ṣe ti rí ìwàásù ńlá lẹ́nu ọmọ kékeré sẹ́yìn àgbàlagbà ẹ wo ẹ ṣáà máa wá lọ. ẹ̀jẹ̀ ló rùn. kí ọmọdé ló ń kẹ́kẹ́ tí ká jẹun ìtàbẹ̀sì tí a lò mọ̀tẹ́. bí a bá ń sunkún ó yẹ ká máa ríran o àgbáyé má ṣọmọdé torí ọmọdé kan rẹpẹtẹ. àbẹ́ ìrì ògbéyọ̀. báwo. báwo ló ṣe fẹ́ sí àwọn ọlọ́pàá ó ṣe àwọn ọlọ́pàá lójú ṣé o mọ̀ pé ọmọ ọkọ mi kò sẹ́ni tí máa gbé fún. ó mú ọmọ ìdá. kò sẹ́ni tí máa ṣe é. kódà gbàrà lọ sí sí ti rú hmm? mú minerals nínú fridge kò gbèlè lọ́wọ́. ìgò mineral rẹ̀ lè ṣan ọmọ orí ẹ̀ tó bá rí tó fojú rẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá ní sùúrù dẹ́kun lọ́fìyẹ́ ṣé lọ́fìyẹ́ kò wọlé. Thank you gbọ́ nílàlẹ̀ mo mọ ọkọ dání iṣẹ́ tó kẹ́mi ṣá. Hey, my baby. My baby. My baby. Mo ti sẹ̀ngẹ̀rẹ̀ àti ìdí. Èmi lọ́hùn pátátó ọdẹ. Ṣé wàá bá? Má bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ àmútọ́ tèmi aṣẹ́wó. Bawololo, nyamigba mi ní kìlọ́wọ́. Bawololo, bawololo, ジャランダミニキラはバブル ọ̀rọ̀ tó wà lẹ́nu mi gbogbo aládùúgbò ló máa mọ̀ tá à ń ṣe ṣe kò ṣe sáré ṣe. ẹ dá mi lóhùn máyà gbà tí gbogbo rẹ o. ní o ní sùúrù tó bá fẹ́ lọ tẹ́lẹ̀ pa ọmọ ẹ lọ òdòdó ṣé nǹkan mi wà pẹ̀lú ẹ lórí ẹ̀dá lónìí. welcome daddy i'm gonna call akuto láwọn oníwò ń ṣe mèrè àwọn ọmọ tèmi lè mèrè àwọn ọmọ wọn lè mèrè olóma yàgbẹ́ sí gbogbo bí yàgbẹ́ tó bá yàgbẹ́ tí aṣọ ẹni máa fi kó tí máa tún kọ̀ fẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ló máa fọ́ta ìjọ ọ̀rọ̀ fọ́ta fún ẹ káàdùn yìí kiri yìí gbogbo ẹ̀ṣá kò tẹ́ ẹ lọ́rùn ọwọ́ akọlẹ̀kùnlé mi lórí time up time up time up. ẹ pàtà ẹ pàtà iná lórí tébù. wíwíwí ìrọ̀rùn ṣáà lè ṣe mo mọ̀ pé ó lè ṣe nísìnyí báyìí ohun tó ṣẹlẹ̀ ní báyìí wá tó máa fi lọ́pọ̀ yìí fún abẹ. o ti ẹgbẹ́ tó sọ pé ó lóun máa yàgbẹ́ sí kókó bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀ hmm. kí ni tó sọ fún ọlọ́pàá pé gbọmọgbọmọ ni òun ló tún bá mi bọ ọlọ́pàá kan tó fi mí lọ ṣàgbẹ́ ti kà máa lọ kó tó kó lu kò ṣe kó ju ṣe olùṣe ara ẹ̀ tún máa má kàn lé. a mọ kí ló lè wù. ayára ayára ìrìn àjò orúkọ ẹni sáré. wá ìwọ gan kẹrù ẹ máa lọ embarrassment ti fẹ́ pọ̀ kí ló dé gan. kọ́ni sùúrù kí lọ́sọ̀ fẹ́ pa ìṣẹ́ nulẹ̀. ẹ máa lọ lé yín ẹ máa lọ lé yín. Hmm. máa lọ hmm, ọ̀rọ̀ dáwà kọ́ ni mò ń bẹ́ẹ̀ sọ yìí wọ́n ló mọ ibi tó ti rọ́mọ òfò gbàgbàgbà gbẹrù ẹ gbẹrù ẹ gbẹrù ẹ ohun ah. hmm, àkóbá gáfárà o àkóbá gáfárà o mi ò fẹ́ tó máa pínlẹ̀ mi. àní mò ń bọ̀ sẹ́ẹ̀. ṣoṣo tó tilẹ̀kùn wọn wá nísìn. olú elédùnmá rẹ ibi wa náà wọn wá kó àmì síbà tó wọn kí lọmọdé mọ kékeré yìí ni ká sùn kájíká jẹun ìdàbẹ̀sì tí a lọmọdé bí a bá ń sunkún ó yẹ ká máa ríran àgbà ẹ má ṣọmọdé torí ọmọdé kọ. ok ṣíṣe ọlá nìyẹn ok mi ń bọ̀ ok mi ò sí nílé ńgbà yẹn ni mi ò sí nílé yẹn now ẹ bá mi kó méje ni mo fẹ́ kẹ́ kó wa no no no no Yorùbá films ni gbogbo ètò mo fẹ́ ìyá òyìnbó yẹn ẹmu mẹ́ta ẹmu mẹ́ta. ọpẹ́ mi pọ̀ mú yẹn méjì ṣé wẹ̀yìn wo wà bẹ́ẹ̀ yes mo fẹ́ wẹ̀yìn wo mo fẹ́ yẹn náà bí àwọn wà mi ò ọlọ́fin àdìmọ́là ok gbogbo tó bá ti dá ń bẹ̀ lẹ́yìn àwọn tí mo dárúkọ yẹn hmm, thank you hello ìrọ̀lẹ́ ni Ok Okay, bye. báwo ni. o fún mi ní the height of embarrassment police checkpoint. checkpoint. Ah, ah. ẹ̀kílẹ̀ yìí náà wá gba checkpoint. Eh, so àdúgbò kan ló jẹ́ bẹ̀. mi ò ń gba gbogbo bẹ̀rẹ̀ mi tẹ̀ ń kàn wọ́n. bóyá wọ́n ti máa ń palẹ̀ mọ́ kó tó kọjá. ok kí ló ń ṣẹlẹ̀ gan-an ńgbà tá a dé checkpoint tí ọlọ́pàá ń bi mí pé à báwo lọmọ ìṣèjẹ́ sí mi ò ń bá ní ọmọ mi ni o para tó madam ó ní wọn kì í ṣe mọ́mì mi o èmi ò mọ wọn rí o. bọ́ ṣé òdodo nìyẹn. mọ́mì má fura mọ́ mi o ẹni tó kì í ṣe ni ẹ fura mọ́. èmi ta ló kì í sí mi ta ló kì í sí mi mo ní ta ló kì í sí mi. má ṣe ọmọ léṣe jàre. Ah, ah aṣọ ọmọ léṣe jàre. dábì lọ lẹ́ta ni mò ń kiss ṣé mo kiss ọlọ́pàá lójú ẹ. ọlọ́pàá ló tún kàn. àwọn ni mò ń kiss. ọlọ́pàá ló tún kàn. àwọn ni mò ń kiss ọmọ lẹ́yìn ọmọ lẹ́yìn ìjẹ́ ìdílé. ọlọ́pàá ló kàn. àwọn ni mò ń kiss. obìnrin ọmọ mo ti ní kó máa gé e fún mi ọlọ́pàá ni wọ́n tún bá lọ sìn àbí. dádì oyè ọlọ́run. oyè ọlọ́run ọlọ́run ó yí ọlọ́run obìnrin. kí lọ́mọdé lọ kékeré ọ̀rọ̀ ẹ̀ ń yí ọlọ́run. ká sùn kájíká jẹun ìtàbá ẹ̀sìn tí a lọ́mọdé. bí a bá ń sunkún ó yẹ ká máa ríran o. àgbà ẹ má ṣọmọdé torí ọmọdé kan rẹpẹtẹ. kí lọ́mọdé lọ kékeré yìí ni. ká sùn kájíká jẹun ìtàbá ẹ̀sìn tí a lọ́mọdé. bí a bá yẹ ká máa ríran o àgbà ẹ má ṣọmọdé torí ọmọdé. ọbẹ̀rẹ̀ o. irú ọmọ ẹ̀. ṣé o ṣubú. kí n pẹ̀lẹ́ o ṣé mi ò ṣubú kí n pẹ̀lẹ́ ṣé mi ò ṣubú kó ṣe wà ló gbé bẹ́ẹ̀. mami má bá rẹ mami o. kí n báàgì fẹsẹ̀ ara jáde ni àbí báàgì fẹsẹ̀ ara jáde ni nǹkan mo fẹ́ síbẹ̀ o. kí má kúrò ọmọ ìwọ kọ́ ló gbé síbẹ̀. ọmọdé ah, mọ̀. kí lọmọdé mọ̀ ah, sọrí rorogún tó ló fẹ́ bá mi ṣe nílé yẹn màá dẹ̀ wá sọ fún ẹ nǹkan tọmọdé mọ̀ àti tágbàlagbà mọ̀ ẹni ló máa mọ̀ jẹ́ kí lọ múra wọn. ọmọ yìí kó máa yọjú sí mi níbi tí mo ti ń wẹ̀. ń gbọ́ òun yọjú òun yọjú òun ní ibi tó ti ń wẹ̀ lọ́nà bàbá mi ọlọ́run wà o. o gbọ́ kan tó sọ. ọmọ òṣìwọ́ ló mi ọmọ sórí ti bá gíga ẹ̀ kó wọn rò pé katapila ló borí ẹ̀ kọjá ní ọmọ òṣìwọ́ ló. ọmọ kínní kan lẹ́nu ẹnu kúrò. ẹnu mi ń bò. láti mo fẹ́ kó lọ ṣe sùúrù o àbí kí lọmọdé mọ̀. kí lọmọdé mọ̀ kí lọ́mọdé mọ̀ òṣìwọ́. ọ̀sẹ̀ ni dókítà ṣe o gbọ́n sìn ṣe o ṣàtúngbọ́ ó ní olúwa lolùṣọ́ àgùntàn mi o gbọ́n tó sọ ń sìn. wọ́n fẹ́ fi bíbélì bá mi jagun olúwa lolùṣọ́ àgùntàn tiẹ̀ màá sọ fún ẹ pé fìjà tí àwọn tí wọ́n bá mi jà gbógun ti àwọn tí wọ́n gbógun ti mí ìwọ ọmọ yìí. kí ló bẹ́ẹ̀ o o fẹ́ tó fẹ́ dènà àtọmọ ṣubú ni àbí kí ló ṣe obìnrin yìí dápa. Ah, ta ni o ta nìyẹn o ta tún ni o. ẹni tọ́lọ́ mọ̀ ni àwọn ẹ̀ lóde mo rò pé mr damilola ni. mr. mr damilola láwálé. Ah, lóò lẹ tún fi mr sórúkọ ẹ. Ah, kò sígbà tí mr mi wo orúkọ rẹ yájú má sì kò lè mi lòdì òun má ti di. o lè tó yẹn ni. jókòó o lè jù bẹ́ẹ̀ lọ jókòó. lóde. ṣé ló ṣàmọ̀ pé wọ́n máa tètè dé sìn bó ṣe ń fòrò ẹ̀ nínú ilẹ̀ yẹn jẹ́jẹ́ máa ní o ni mo wà nù bathroom ọlọ́run ló mọ̀ bí tó ti rí agbára àdánwò tó ti rágbára òfò yẹn tó bá rí báàgì tí Mr. Damilola Ọláwálé wọ́ wá sí ẹnu wọn bá fún ìdèmí kí ló dé nígbà kan ṣiṣẹ́ lóko rẹ̀ èmi ò dẹ̀ mọ̀ pé báàgì wà lẹ́nu ọ̀nà jíjáde ti máa jáde báyìí àfi fún ìdánwò àfi wọ̀ bí mo ṣe dànù bí omi ìṣanwọ́ nìyẹn kí ló dé ta ló gbé kinní síbẹ̀ àfẹ́rí kéékèèké yẹpẹ̀yẹ ọmọ mi ṣe ẹ̀ ṣubú ẹ̀ ṣubú tó yẹ pé mi àti àtọ́lọ́ọ̀ nìkan la wà nílò mi mi gbéṣẹ́ ìṣubú báwo lẹ́rù iṣẹ́ débẹ̀ ọmọ ọmọ ẹ má pe ọmọ o gba ni òkè àmì tó ń purọ́ mu wálé ìjẹ́ kí n dẹ̀ nínú ibi títí máa ṣe ń jẹ aṣọ kí n bọ́ta bó ṣe mú eré ìyá nìyẹn mm-hmm. lèmi náà bá gbá tẹ̀lé. ẹ̀yin méjèèjì wá ń sáré lọ. àjọ sáré lọ àjọ sáré lọ. ó wá sọra ẹ̀dọ ní tíátà. ẹ dramatic cast ni mò ń ṣe máa jẹ́ kó sá jáde bẹ́ẹ̀ yẹn kó lọ sá mọ́tò wọ́n á ní irọ́ wọ́n á ní kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ wọ́n á ní ṣàmọ̀ pọ́ùn òye kò pa wọ́n á nígbà òní òní lé ọmọ ọlọ́mọ sẹ́nu mọ́tò tàbí fẹ́ káwọn èèyàn yín sọ lórúkọ anyway sísá tó máa sá jáde tẹ́lẹ̀dámi tẹ́lẹ̀dámi ò ní gbàbọ̀dé ó bá sá sọ́wọ́ ọ̀rẹ́ ọ̀kọ́ náà ni. ẹgbẹ́ ònú mọ́. Hmm. orúkọ ẹ̀ ó kọlẹ̀ bàbá yìí ilẹ̀ fáyìn ó fáyìn lójú ẹ̀ ọ̀rẹ́ ọ̀kọ̀là yẹn ẹ máa ń pera yín lórúkọ ibo kan báyìí. Ah, ṣé ọmọ ibo ni. Hmm, ló kọlẹ̀ ìgbà. ta ni. iye eh, tó ń pè lórúkọ igwe igwe oh, ni. Hmm. Ah, sísá tó ṣàmà sátọ́lọ̀ máa yọ mí pé kò ní lọ sá sọ mọ́tò ọwọ́ igwe ló that's right kí nìyẹn náà tún ṣe máa dàrú nígbà tó jẹ́ pé kẹ́ tó lọ gbọ́mọ mọ̀nàfìkì wálé ẹjọ́ ọmọ bíi tẹ̀sí lọ́n pa tẹ̀ ń kún tẹ̀ ń ni nìyẹn bá ní ẹ kò mọ ọmọ kí lọmọdé mọ ọ̀rọ̀ yẹn bí mi nú bọ̀yẹn wọ́n kọ́ ló wá bí mi nú tó nǹkan tí Mr. Damilọ́lá Ọláwálé tún wá ṣe fún mi àmọ́ wọnú bíbélì nìyẹn kò sí sáàmù tó wà ní bíbélì láyé yìí tí wọ́n kà fìjà fún àwọn tó ń bá mi jà gbógun ti àwọn tó ń gbógun tì olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó mú mi lọ sí. kí ló dé kí ló dé kí ni mo ṣe. ṣó tán ó kà sáàmù ògo ni fún ọlọ́run lókè ọ̀run fún mi ní chapter three. so ẹ mọ̀ mọ̀ mo wálé láti wá fífi tí mo. mi ò mú wá láti wá fífi tí náà mi ṣùgbọ́n kò ṣe wá múra kúkúkúkú wíwà tó jẹ́ pé ìwà àti aláìlẹ́jọ́ jà ní eh, lókè mi ọmọ kékeré. èmi àti ìyá aláì. Ah, ìyẹn le jù ó le jù ó le jù. ó le jù. àbí kò le. èmi àtọmọ ẹdùnrún ogún kọ́nà sọ fún mi. ó máa le lójú ẹ̀ ṣé mi fúnra mi mo bẹ̀ ẹ́ kó lọ gbé e wálé àbí ó yẹ kó lè lójú tiẹ̀ èmi lèmi ń ba gbélé tẹ̀yìn bá ti lọ ní monday to friday ẹ mọ nǹkan kan àárín ijọ́ méjì tẹ́ bá fi máa jókòó ní kò sí nǹkan tó máa ṣe. ok now ok mo ti lọ láti monday láti lọ ṣiṣẹ́ mo padà dé lọ́sàn-án friday káwá sinmi tún wo nǹkan tó tún gbélẹ̀ ó ní kúkú kúkú báyìí. irọ́ ni mo pa mọ́. yóò purọ́ <laughs> má wọlé má wọlé ó purọ́ ọdún mo sọ ni pé kó o tiẹ̀ máa tèkì kan easy. mo tèkì easy sí nǹkan tó ọmọdé mọ̀. ọ̀rẹ́ mi náà sọ bẹ́ẹ̀ ọmọdé ò mọ nǹkan àwa àgbàlá mọ̀ bíbí. àwọn onígbà tó bá sin ikú ìyàwó méjì kò tó mọ̀. ọmọ jẹ ká sin ikú ìyàwó ìyẹn tó ti lè jọ ọlọ́mọ jẹ ká sin ikú o. nígbà èmi kì í ṣe lágbájá ènìyàn ọlọ́run ni èmi. ẹ wọlé o alàgbà. <laughs> èèyàn ọlọ́run. wọn mọ̀ pé mo rí wọn kó tí ló ń ṣe é bíbà lọ́ba lọ́yọ̀ǹda ni. ìbéèrè tó béèrè dà sórélè ìlànà ń pè ó máa ń jẹ́ kéèyàn fáìn ìwọ wo òtòlò sotirótòlò rí torí pé ìlà kan kọ fún un ìyẹn ló jẹ́ kó dùn tó bá sọ mọ́ǹta pẹ́rẹ́ wọ́n máa bò ni. ìfọ́sílẹ̀ yẹn. I know fight lion ìlà ni là ń jẹ́ ọkọ fún mi láti sẹ́yìn ni torí kíwọ náà lè dùn màá ní kọ́ ọkọ là fún ẹ wàláì wàá máa sọ ọmọ lọ ni kò ráwọn náà ìgàn ta wàá máa mú ọ lọ ni fáà ìwọ báwo o ti lọ jù. aláta ọlá. a èmi èmi wà láàtà wo ayé ìyá ò ní da alọ́run tó wà yẹn ká kúlù fún un sáré tó gbọ́ sún. problem. ó wà o. kí ló dé. agbada wa ti lè wà ó wá so ó so wá mọ́ mi wà. lágbada wa. Ah, ah, ah, Dámilọ́lá irú ẹjọ́ wo kòwòkòwò ló rò yẹn ṣé ìyẹn ìyẹn jẹ́ bẹ́ẹ̀ mi welcome daddy. kí ló ń nà fún sí. mi ò nà ṣé ìyẹn jẹ́ welcome daddy. èèyàn ń give report nǹkan tó ń ṣẹlẹ̀ ò nà. irọ́ ẹ̀ tiẹ̀ tí gbọ́dọ̀ sí tó fi máa ma sọ gbogbo ẹni tó wá sílé. lágbájá tó wá bí ló ń sọ fún mi pé lágbájá wá bí o. irọ́ lágbájá kọ́ ló wà Bísádé Ológundé ni. Bísádé Ológundé ló wá bí. by the way kí ló wá ṣe níbí. èèyàn sọ fún ẹ pé lágbájá wá bí ìwọ náà bẹ̀rẹ̀ sí bíbí ibẹ̀ kí ni lágbájá fẹ́ wá ṣe ní ìwọ pẹ̀lú lágbájá fámìlì mi àwọn abúsá abúsú tí wọ́n máa ń gbé kínní sí ẹ̀yìn yẹn tó máa ń fi ọ̀pá di aṣọ wọn yẹn hmm. tó máa ń wé fúlàní sórí tó máa fi ibi ojú nìkan sílẹ̀ báyìí àwọn màná wà o ó dẹ̀ wá tọrọ yàrá sùlàlà ni mi dẹ̀ wọlé mi mú nǹkan ti fẹ́ fún mi ìṣáàní jẹ́ kó wọnú ilé wá tán mo dẹ̀ pàdé ẹ̀ lẹ́nu ọ̀nà mo fún ní ti fẹ́ fún. yàrá sùlàlà ni àwọn tó wá sí ibà yẹn yàrá sùlàlà ni mo fẹ́ ẹnìkan ni ẹ náà ni yàrá sùlàlà lẹjọ́ so mọ́ra yín. yàrá sùlàlà kan ni mo so mọ́. Ah! yàrá sùlàlà. irọ́ ṣùkùnà bíi àmọ̀sọ̀mọ́ kan ṣe yàrá sùlàlà ah. ṣé mo ti sọ fún ẹ lọ́dọ̀ ti gbé ọ̀ràn yìí wálé ah. ìjọ àárín àárín mi pẹ̀lú ẹ̀ òtítù mọ́ tó bá lẹ̀ ti pẹ́ máa máa jáde ní fún àtiwọ́ àti ẹ̀. ṣé èyí mo sọ mọ́. fúlàní tún so mọ́ ẹ this is wonderful. màá lọ lẹ́sẹ̀ yìí méjèèjì. fúlàní so mọ́ ẹ. wo ọlọ́run á dáwọ́ sí bó bá ṣe ń ṣẹlẹ̀ sá máa gé fún mi ṣùgbọ́n máa gé fún mi. kí lọ́mọdé mọ̀ kékeré. tọ́jọ́ tún mọ́ mi lánàá. ṣé nǹkan tí ìwọ náà sọ yẹn sódà tó dẹ̀ ní mo lọ fẹjọ́ sùn mọ́ mi. ṣé wọ́n wá dùn yà àbí wọ́n wá pa mí. rẹ ó ti bàjẹ́ nú ká ló bàjẹ́ ni kálíìbì ni bàbá ẹ̀ tó dẹ̀ sọ orú ọ̀rọ̀ yẹn máa ṣe ẹ wà láàyè má lànà ti máa hàn ẹ ọlọ́run gbọ́ mo burú náà. tí mo bá rí ta pé máa àwọn kópa rẹ̀ kẹrẹ́ kópa rẹ̀ kẹrẹ́. wo èmi máa wà ẹ́ o mi ìgbàgbọ́ rárá o má rò pé ti di last time to she fún mi ni o mo lè tí n bá tí n bá ju ẹ lásán táwọn aláṣẹ ìbá rí ẹ báyìí nǹkan àti nǹkan mí náà máa rò mú rọ́lú ẹ ọ̀dẹ̀ ń sìn wọn tí ò lẹ́kọ̀ọ́. náà ju náà ju náà ju gbùràgbùrà bọ́ mi. ilẹ̀ fámìlì lágbájá èbí ni má ṣe gàgàrà sí o ìwọ who are you àǹtí mi ló gba gọ̀jẹ̀ láàyè ọlọ́run lólùmarè ń gbọ́ káná da ẹ̀dá mi ni tí n kàn ráyè rí ìpọ ẹ lọ́jọ́ kan tí mo rí ẹ wà láìtàlá ìka náà bí tí àwọn tibitibi tán lọ nísọ̀lọ́ ibẹ̀ ni máa lọ ju ẹ sí ọlọ́run gbọ́ mi ìgbádùn tó yẹn lásán lórúkọ kọlà fún mi fámìlì wa mo burú ọlọ́run gbọ́ ọlọ́run olódùmarè ń bọ̀ mi ò gbádùn má èèyàn tó gbádùn wò mí o ọlọ́run. kí ni ìwọ ṣe mọ̀ pé mò ń ronú gbà ó ṣe mọ̀ pé mò ń ronú á tírú ìwọ ìbá fi mọ̀ pé èèyàn ń ronú nǹkan wà ń bẹ̀ o ọlọ́run àdá ẹ sí ọlọ́run àwẹ̀ ikú ò ní pa ẹ wà ó ṣe ẹ ọlọ́run ẹ ronú. ju àgbà mìíràn lọ bẹ́ẹ̀ bá ṣe wọ́n dáadáa wọ́n súre fún mi gbogbo ẹ̀yin tẹ́ fọmọ tààràtà ẹ̀ dá wọn o ẹ má dìkún ẹrù. orí èèyàn ni orí èèyàn bá wo ẹ wá ṣe ẹ wá ṣe ẹ wá ṣe. abẹ́yìn ò rí pé mọ́tò ìjọba lélẹ̀. ìgbà náà ńkọ́ ṣé ẹ̀yin ìjọba ọ̀hún náà kọ́ lẹ́yìn dá ogun nǹkan rú fẹ́ pé ẹ máa fọkàn ìjọba jalè kiri. àwa iná. ẹ gbára iná sọ́kẹ́. láwọn ẹni láwọn ẹni ẹ lọ sọ ṣé o sì ládùúgbò àdúgbò lọ́wọ́ náà ayé àmì kọ jáde lọ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọdún yín aya rẹ tọrọ wá ṣàlàyé fún wa àti ránṣẹ́ sí i ó sì ti wá a ti bá a ṣe tí í ṣe òdodo ọ̀rọ̀ ṣùgbọ́n fẹ́ẹ̀ má sí nǹkan tí ò fi búra fún atán tẹpẹtẹpẹ tẹkútẹkún èmi àti bàbá ike la ránṣẹ́ sí i kódà bàbá ike lọ́n fún lọ́n fún débi pé kó tiẹ̀ lè jẹ́wọ́ fún wa ó ní kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ o fún ìdí èyí lọ fọkàn rẹ balẹ̀ tó ti yé ọ mo sì mọ̀ pé ilẹ̀kẹ̀ hmm. má dẹ̀ já sílé má já síta ibì kan ló máa já sí irú obìnrin tó ṣàgbèrè bẹ́ẹ̀ kí lẹ́mọ̀ tó máa ṣe fún yàn tóun ò bá kú ọkọ̀ kọ́. Elédùmarè ò ní jẹ́ kóbìnrin ọ̀pá wò kò sí ẹnì kankan nínú àwọn ọ̀ràn wa tóbìnrin parí. kó má ti tèmi bẹ̀rẹ̀ o ọmọ yìí ló sọ gbogbo ẹ̀ fún mi. <laughs> mo jẹ èrò gbọ́dọ̀ gidi lọ fẹ́ sọ fún mi èmi rò pàgbàlagbà lọ́bọ̀ sọ̀rọ̀ ni. ẹ ṣé ọmọdé yìí ló wá bá ẹ sọ̀rọ̀ ló ti wá kó léyà ló rò pé ọ̀rọ̀ gidi lọ sọ kí ni nǹkan tọmọdé mọ̀. o mọ nǹkan bọ̀ hmm. hmm. hmm. ẹ wo ń gbọ́ ṣe irọ́ ló ń pa. dádì mi ò pa náà aṣẹ́wó ni mò ń. tẹ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ ní kí lọmọdé mọ̀ ṣe ẹ mọ̀ pé ó mọ mẹ́fà ń sìn ẹ má sọ pé ọmọdé òun ẹ ọ̀kárí òwe àwọn Yorùbá ni tó sọ pé akórira kan kì í yó ṣùtì yìí ọ bẹ́ẹ̀ ni ìjọ oníbìnú kan kì í sí ikún atọpinpin kan kì í lóbìnrin tó o bá ń tọpinpin jù ó lè ọmọdé yìí lọ ó sì mọ̀ bá a ṣe fẹ́ ọmọ bó ṣe ń wà sí a obìnrin tó ń dọ́kọ èrè ọkọ ní egbé èyí tó ń jalè kódà kò sí rìn tóbi kò sí bóbìnrin lè ṣe lè burẹ́ wà tó láyé yóò rí nìkan fi gbé o ṣó yé ọ hmm. lọ ṣàgbéjẹ mọ́wọ́ bí tí o bá gbọ́yìn kì í bàjẹ́ lọ fọkàn ara rẹ balẹ̀. ṣùgbọ́n ẹ má gbàgbé pé obìnrin tó bá ń ṣàgbèrè hmm tí ò bá para ẹ̀ ọkọ ló máa pa o. mo ti gbọ́ mo ti gbọ́ ọdọ wẹ̀ o mo ti gbọ́ mo ti problem. Ah. ẹ̀ẹ́dẹ́gbọ́dá yà mí náà wà lọ. Um, ó ti lọ sọ́jà. ẹ ṣàtúbọ̀ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ o ìyókunlẹ̀ fún wa inú tí wọ́n sọ pé kò ń bìdì yẹn ẹjọ́ tí bìdì bá máa bínú a ti lọ sílẹ̀. sálàkí àbúbá yín àpá. February mo lè fi ṣàlàyé ohun tó ń lóyún àti pé gbogbo tẹ̀ ń ṣe fún mi báyìí bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ìdí àmúṣe mi wá pé ẹ bá mi rí sí ọ̀rọ̀ àìjí ẹ tó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún ilẹ̀ tí lọ́kàn balẹ̀ gbà tìlẹ̀ débí báyìí kò sí wà. alága ìlànà ìṣòro kẹ̀kẹ́ ṣe kàn. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar alájà sẹ́rí hmm. tí mo ń wò níbí ọmọ tẹ bọ́ọ̀rẹ̀ wà ọmọ lálùbáríkà ni ọmọ olóríire ni sẹ́rí tẹ́ bá ti ń tọ́jú ọmọ yìí ìrọ̀rùn tó gbogbo tó jẹ́ ìrọ̀rùn ilé ayé ọlọ́run máa fi fún yín nítorí pé ọmọ lálùbáríkà ni tọ́jú ọmọ yìí dáadáa nítorí pé orí ọmọ wọn kọ́ mọ́ wáyé. ẹja náà ní ìgbọ́dọ̀ lẹ́ẹ̀dá náà ṣe mọ̀ pé àsọ̀rọ̀ ọmọ fún yín tẹ́lẹ̀ kẹ́yìn tó tẹ̀wò ní ibẹ̀ yẹn ẹ̀yin nìkan dẹ̀ lẹ́rìí tẹ́ ẹ rí yẹn òótọ́ lẹ́rìí tẹ́ ẹ rí ṣùgbọ́n àáfà bó bá jẹ́ pé láti sàkání yìí mo ti wá ẹ̀mí sọ pé kí n tọ́jú ọmọ yìí èmèrè àlùjọ̀nú ọmọ àgbákò ọmọ kùndàrú ọmọ wòlíbísà gbá àlàyé ìtòkọ́ ọmọ yẹn kò sí. alájà ọ̀rọ̀ yìí ò gbẹbọ bẹ́ẹ̀ ni kò gba òdì èmi ò ní fi igbá kan bọ̀ kan nínú fún yín nítorí pé àáfàá mi tó kọ́ mi ní kéw Sheikh Idris ẹ̀yẹ kọ́lọ́mbà mi lékún kàrámọ̀ wọn wọ́n sọ pé kí n má fi igbá kan bọ̀ kan nínú èmi ò dẹ̀ ní parọ́ fún yín tí màá fi sí ọlọ́run bá wọ ẹ tọ́jú ọmọ yìí nítorí pé orí ọ̀rọ̀ ló ń kọ́ máa wáyé. ó ọ̀rẹ́ mi òun ló ti fẹ́ sí ara ẹ̀gbọ́n mi o èmi ò sì ní méjì tí mò lọ ju ìgbà náà lọ n tí àfa ìbá ti sọ fún wa final nìyẹn. àwọn náà ní ìwà kan rẹ nígbà yẹn. ẹ ẹ yàrá ọ̀rọ̀ rẹ ló ta mí. owó nǹkan tí mo rà wá fún ẹ. àwa fún ẹ. teddy bear ṣó láìka. wo ó tún níbi tí wọ́n ti máa ń tọ́ ti máa ń kọrin wọn pàápàá jẹ́ kí n fi hàn yín.

dẹ̀ ra coke sí gan pàápàá. mọ́mí ẹ náà jẹ́ ń bẹ̀ o. wọ́n ètò fẹ́ kí n jẹ́ ń bẹ̀. ẹ̀rù ń bà mí ni. ẹ̀rù kí ló ń bà yìí. ẹ náà mọ̀ pé ayé ṣòro ni. ayé ṣòro ṣùgbọ́n ah, èmi máa jẹ́ ń tó bá fẹ́ kí n jẹ́ ń wo. ó pé kí lọmọdé ni. ilé ìtúndì kan o. ọmọdé lọ́sẹ̀ lẹ́nu ju àgbà mìíràn lọ súre fún mi gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ mọ̀ tààràtà ẹ̀dá. ṣé o fẹ́ jẹ omi tí o bá tó ẹ máa fún ẹ mi sí. for the first time. ẹ ẹ many more times o. ẹ ṣe o. ìwọ náà ṣe ọkọ mi ó yá jẹ kó tuntun ṣùgbọ́n mo ń bọ̀. èmi ìtọ́jọ́ ayédáadé ayédáadé èmi ìtọ́jọ́ ayédáadé. ló fi ọkọ mi. ẹ bá fún oúnjẹ yín ẹ bá fi lù mí. kí n fi mọ̀ ẹ́ iṣẹ́ kí n lè rí iṣẹ́ tó lóun ò lè sọ̀rọ̀ ìjọba tẹ́gun tó bá wà níbẹ̀ jẹ́ ẹran rẹ̀ kó òkú mi ìdìbò yẹn. ìyá jẹ́ o. yàn fọlọ́mọ kọ́lọ́wà kọ́lẹ̀ fún mi ní tèmi gbogbo ohun tẹ́nìyàn ń ẹ mi báyìí ẹ gbé mi báyìí. kí n ṣe báyìí kí n tún ṣe báyìí. mọ́mọ́ ẹ máa lọ ó sì kù ẹ daṣọ bò mí lára. má bínú ọkọ mi. Mommy, I'm actually lost. Mommy, I pẹ́ you, mi ta tó lọ sùn. Ah, mi Mommy, it's a great good night. Ṣé o Good night, my baby. Mm. 你妈知道我来当了啦，对吧 e m i l o c o mi chiuso. E la dai solo. E d o E dopo. La dai solo. Via. Ma s o f a m i g l i m a n o Mami, è che... tọ́jú mi o. o ṣe ọkọ mi ọlọ́run ló ń tọ́jú gbogbo wa. agbára ọlọ́run ẹ̀ náà máa bímọ. àmì ọkọ mi ẹlẹ́dẹ̀ alẹ́dẹ̀ kí wọ́n mọ èyí ìyá ọ̀ṣọ́ ìní pẹ́ ṣubú ìní pẹ́. tó bá fẹ́ wo tẹlifíṣàn kò tán. kí ọmọdé ṣe máa ń kékeré yìí ni lásùn pàjùpà jẹun ìta rice ṣá lọ́mọdé bí a bá ń sunkún ó yẹ ká máa.

oṣù mẹ́ta tó yàn. advice ti máa fún yín ṣe tó bí báwọn condition tó ń wà kó má stretch ara wọn rárá ní láti máa ṣiṣẹ́ agbára. irú iṣẹ́ wo ni. Hmm, bóyá kí máa fọṣọ àbí à fa omi lẹ́nu táàpù. dókítà ẹ fi yẹn nísìnyí báyìí màá máa bá fọṣọ màá dẹ̀ tó máa bá ṣe oúnjẹ tó ń bá ṣe báyọ̀ sùn àá máa bára wa sùn. Uh, ah, three months. All <laughs> that. Lágbára lọ́lọ́run. Uh, ẹ wo àwọn drugs. Ṣé rí àwọn tablet wà bẹ́ẹ̀? Wọ́n á rà wọ́n á lò fún ọjọ́ after meal lẹ́yìn oúnjẹ ni wọ́n máa lò. two weeks coming? understand mi sì kàn padà fún check up so a mọ ìgbésẹ̀ ìdájọ́ máa gbé. tó bá ti tán lẹ́yìn ọjọ́ márùn-ún àdúrà sí. kò ah, dé ah. rọra bàbá rẹ̀. ẹ ṣe gan. kò dé rọra ẹ ṣe gan. dókítà ẹ ṣe gan. ẹ ṣe gan. ẹ ṣe gan. fún ẹ lọ́pọ̀lọpọ̀ orí ọmọ lọ́mọ. ọjọ́ ọdún ẹ mà kújọ́ mẹ́ta o. wàá ti bínú gan o. bínú kẹ èmi ò bínú mi ò bínú inú ti máa fi bímọ kí mo fẹ́ bínú fún mi ò bínú. anyway ṣé a ṣèlérí kan ti ń bọ̀ lóyìnbó tó ṣáà lọ ìyàwó ẹ̀ àtàwọn gbogbo nǹkan láyé yìí ti bìtìrì lọ́jọ́ rẹ̀. kí wàá rí gbogbo ètò fẹ́ máa sọ lẹ́yìn sí ìsìn èmi kò mọ̀ pé máa pẹ́ tó yàn lọ mo sọ̀rọ̀ gan mi ò mọ̀ pé máa pẹ́ tó yàn honestly mi ò mọ̀ pé máa pẹ́ tó yàn. ọ̀ pẹ́jù o pẹ́jù kẹ̀ nígbà tó pa ẹ̀rọ pé mi ni eh, èmi ò lóṣù márùn-ún pọ̀ jù ṣebí àwa àtàwọn ti ẹrù lọ wò ìgbà tí wọ́n fi lọ yẹn ọlọ́run ti gbàdúrà èmi náà that èmi náà á lè ní fámìlì tí màmá wò tán màmá wò mí ọlọ́run ti gbàdúrà mi látara ọmọ mi àtọkọ mi èmi kan ti lóyún oṣù mẹ́ta. wà mama ṣé o serious pẹ̀lú nǹkan tó sọ àbó ṣàwàdà ni. so fẹ́ kí n lóyún. tó bá rí special shopping tí mo ṣe wá fún ẹ a whole bag loaded. wọ́n fẹ́ rúlẹ̀ ọlọ́run ló lẹ́rù àwọn èèyàn là ń di káàkiri fẹ́rù lẹ̀ ọlọ́run bá ní tèmi mẹ́rù tó gbé wá wá ní bó ṣe bá ó ṣáà ní bó ṣe ń yọ wá bá mi ní ọkọ mi tẹ́lẹ̀ ẹ̀rọ tó bá fẹ́ gbẹ́rù fún mi yọ wá kó wá gbé fún mi bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́. My baby, my baby, my baby, my no, no, no, no. Listen, listen. Calm down to my level. Calm down. Wo, o sọ̀rọ̀ ń bẹ̀ náà yìí. tó ti lọ láti bí oṣù márùn-ún láti wá sọ pé ọlọ́run ò ní gbàdúrà olú ẹ̀ náà ìwọ ni ẹni agbọ́kànlé kò kò gbòdò ẹni àgbà bó ṣe máa lọ náà nìyí jọjọjọ. anyway ẹrú kú sóko oorun lówó ẹ lẹ́rù mi nínú ah, ẹ̀yà owó lè gbé fẹ́lòmíì àbí life continues tẹ̀wá gbọ́ lọ kí kí kí ni kí ni problem ẹ̀ ṣíṣú ṣé kò lè lò kò lè ní sùúrù oṣù márùn-ún.

níṣẹ́ ló ń tọ́jú ọmọ yẹn ń sìn bí n pé òun gangan ló bí. Allahu Akbar Ọlọ́run. kí ni mo sọ fún ẹ you see tí nǹkan bá ṣẹlẹ̀ yẹn máa ń fún ní effort ni. Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ báyìí. Ah, ìyanu ti ṣe àní bí mo ṣe rí ok mo délé mo wá wò pé níbo ni gbogbo wọn lọ o two minutes after bó ṣe dé nìyẹn níbo lẹ ti ń bọ̀ wọn ní beach làwọn ti ń bọ̀. rúmọ̀ ni. sọ bá a rí bó ṣe ń ṣe ń sìn. o lè mọ̀ yàtọ̀ bóyá òun ló bí ni o bóyá òun kọ́ o lè mọ̀ àṣẹ ọlọ́run tá à ń sìn yìí ọba ìyanu ni o. ọba ìyanu ni o ọ̀rọ̀ tó máa ń sọ ṣe ló dàbí pé pásítọ̀ ni ẹ. ǹjọ́ jẹ́ mọ̀ pé tibí yẹn náà ó tún ti débẹ̀. Ah, ẹ̀dọ́ èwo ni àṣẹ tòótọ́ lọ́rọ̀ àwọn àgbàlagbà. sọ pé ó ní orí ọmọ ló ń pọmọ wáyé. tó fi ń kọrin sí ni yẹn orí ọmọ ló ń pọmọ wáyé yẹn ó fi ń kọrin ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ ọlọ́run ló ṣe yìí ṣé ká wá sọ̀rọ̀ fún ni ká gbọ́ ọmọ agbọ́rọ̀ sẹlẹ̀ thank you. èmi àjẹ́ ogun fáwọn mi ọmọ ọlọ́ṣọ́ èmi àjẹ́ ogun fáwọn mi. Ah, ìbẹ̀rẹ̀ ni wàásù méjì sí màmá lókun ló fún ara rẹ̀ wá máa ìgbàgbọ́ sínú pram wa máa ti lọ fi ṣe ẹ fẹ́ mi lẹ́yìn ọkàn tí mo fẹ́ pẹ̀lú dàbí lọ́la ọmọ kan ò tiẹ̀ lọ sóko wọn kan sìn jọ ó ní kúrò yẹ kí n fi wọ́n fi ìbàdí. akọ̀sí. Ofa. ṣó mọ̀ yí pé wọ́n láti tó ló ṣì ní lọ́nà lórí ọ̀rọ̀ dànù ọ̀la. ó ti ó fẹ́lẹ̀ rẹ̀ á. bẹ́ẹ̀ filẹ̀ filẹ̀ màá yìí wọ́n láti tó ló sọ fún mi pé nígbà tí bá fìtínú ẹ̀yìn ọmọ yìí tí ó bá tẹ̀ lọ́rùn máa gbé padà lọ́dún tó ti bí lèmi náà bá kò sí oògùn pẹ̀lú kò ṣàgbò kò ṣàṣùgbò ṣùwárí bọ́lá ti tó yẹn kò ṣe wọn àṣìbúrú kò ṣe wọn. ìgbà tó wà ìlọ́mọ bí mi tẹ̀ tó wá kàrà tí a ṣáà fi àjẹdá bí bọ́lá ti ti ta ṣáà ní pé ọmọ yìí instead kò sàn fún wọn àjẹ ìṣe ló tó ń fi gbogbo ọmọ ẹ̀ bóbìnrin ló bá mi mú jáde ló bá mi lọ sọ́dọ̀ wọn bá fà ibi kan ṣoṣo tó mú mi lọ́wọ́ nìyẹn ọlọ́run ibi kan tó ń lọ rẹ̀ ó máa wọn afá tó máa ń tẹ iyẹ̀pẹ̀ báyìí tó máa ń kó yẹ̀pẹ̀ sí mi kí n táwọn fọ́. àwọn afá ńlá nìyẹn. ibi tó ń lọ. ṣé ọlọ́run ọba náà ni. Uh-huh. bàbá yẹn nígbà tó tẹ iyẹ̀pẹ̀ yẹn tó tó kọ́ gòlù sókè báyìí ó ní ká ṣàṣàlà fáwọn bí a ṣe ń lọ bàbá ṣe ń ṣe ló bá bẹ̀rẹ̀ sí ṣe page by page ilé ayé mi ló bá ní pé ọmọkùnrin ó wà nílé mi tó yẹ kí n máa tọ́jú òkú tí mo fi àjẹ mo bá yàn ọmọ wo mo lọ́mọ àlùjọ ní ọmọ ọkọ mi yẹn ọmọ orí mi rí òfò yẹn nǹkan kan àbí ẹni ní bóun ṣe lè rí ó ní kò ń ṣàgbàlagbà kò ń ṣàgbà òun kò ń jù ọkọ ọmọ kékeré tó bẹ́ẹ̀ ní ọmọ ó lè mọ̀ ọmọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn tó kọ̀ ṣàdédé dé tó fẹ́ kọ́ náwó ọ̀fẹ́ sí mi téèyàn wá ń fi yàjẹ́ pípẹ́ òun náà máa máa hùwà bí ẹbọra ni ó ní kí n ṣáà máa bà Dámilọ́lá jáàmù pé kí n lè bí ọmọ pé ọ̀rọ̀ mi ò gbá yóò kò gbá ara wọn ọ̀tún kò gbà kọ̀ọ̀kan má ṣàtìlè máa ṣe dáadáa sí Dámilọ́lá láàrin gbàdé màrá ìpadà sí rere o àyípadà. ní àwọn méjì mi so èké ni ọ̀rẹ́ ẹ̀ bẹ́ẹ̀ yẹn. ṣé máa sọ tó bá rí bá. máa dẹ̀ sọ máa tra ẹ̀. ó wà pé tí o bá jẹ́ tọmọ ẹ̀ tí mo chérie le monter.